àwọn akẹ́kọ̀ọ́ poli ọ̀fà fi ẹ̀hónú hàn nítorí àfikún owó iléèwé ọ̀rọ̀ náà kò rọrùn rárá fáwọn aláṣẹ àtàwọn tó fẹ́ wọnú ọgbà iléèwé gbogbo níṣe tí ìjọba àpapọ̀ tó wà ní ìlú ọ̀fà yẹn ọ̀fà polytechnic lówùúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tí a wà ní inú rẹ̀ yìí pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ti ilẹ̀kùn mọ́ gbogbo wọn látàrí ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe lórí bí wọ́n ṣe fi kún owó iléèwé wọn lójijì níṣe ni wọ́n di ẹnu ọ̀nà iléèwé náà pa tí wọ́n sì tún ti géètì àbáwọlé ńlá tó wọnú ọgbà ọ̀hún pa tí wọ́n ní kò sí ẹni tí yóò wọlé tàbí jáde èyí tó mú káwọn aláṣẹ iléèwé náà padà sí ilé gẹ́gẹ́ bí ikọ̀ aláròye ṣe gbọ́ lára ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún jà fún ni pé wọ́n ní àwọn aláṣẹ iléèwé náà kò tí ì jẹ́ kí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣètò ìdìbò níbi tí wọn yóò ti ní àǹfààní láti yan olórí tuntun kó tó di pé àwọn aláṣẹ yóò ṣètò ayẹyẹ ìgbaniwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ tuntun Ọdún Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television.